نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وما بعد السلام عليكم ورحمة الله تعالى وبركاته أنا أقف ولم ọlọ́run tí ó tún ní kí a máa bẹ lálàáfíà láàárọ̀ tèmi a dúpẹ́ fún ọlọ́run ọba náà ọba tó ṣe wípé iṣẹ́ tó ń ṣe lára wa kò sí nǹkan kan tá a lè fi justify ẹ nínú gbogbo irú ohun tó wù ká lè máa ṣe ká máa wá kó ti ṣe déédéé tọlọ́run ṣe kò sí nǹkan náà láyé kò sí irú nǹkan tá a lè ṣe tó lè jọ tó lè ṣe déédéé ẹ kí ẹ̀dá kó wo gbogbo àwọn oríṣiríṣi nǹkan tọlọ́run dá sí wa lára ẹ wo oríṣiríṣi àwọn èdè tá à ń sọ láyé tí wọn bá ti gbọ́ èdè kan bẹ́ẹ̀ni yẹn bá kàn ń sọ̀rọ̀ ọkàn máa gbọ́ pé ń sọ̀rọ̀ ni ò lè gbọ́n tí ń sọ yìí ìkànnì yẹn bákan náà ẹ tó wáá wò ó ẹlòmíì náà wá ń sọ̀rọ̀ ó sì létí ẹlòmíì ń sọ̀rọ̀ ẹni tí òun náà ń gbọ́ òun náà létí kò ní lè sọ wípé ń tẹ́ni ni kọ́dà kọjọ jẹ́rú èdè kan náà àbí kẹtì ẹ̀wò ń gbà mí gan ẹni tí ó ṣe wípé ń gbọ́rọ̀ tẹ́lẹ̀ tí bóyá bíi fẹ́ nǹkan wá ní pọ́blẹ́mù àbí nǹkan níbi etí inú àwọn tí nǹkan ti ń kọ̀ lẹ́sìn tí ń dìkó di gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yọkàn máa wò yín lẹ́nu báyìí ni akálàsí tó bá rí ẹnu ọ̀rọ̀ tẹ́ ń sọ dìkó di ló tún gbọ́n tẹ́ wí gbogbo eléyìí náà jẹ́ ká mọ̀ wípé ọlọ́run ń ṣiṣẹ́ lára wa pọ̀ ọlọ́run ṣiṣẹ́ lára wa tó sì yẹ ká mọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba náà ìyẹn ló fà á lóbi yẹsí pé àwọn afá máa fi wò pé tọ́lọ́ bá ní ká má ṣe nǹkan kan tó wá ní yarí pé màá ṣe màá ṣe tí wọ́n lo ní oríkèé o tó bá ní ọ̀sán sẹ́lẹ̀ ńgbà tó fẹ́ mọ̀ fi ṣe tọ́lọ́ ni wọ́n fi ṣe ń gọ́ ọlọ́run ní kí a fi ẹnu wa ká fi sọ ohun tó dáa ìmọ̀lẹ́nu mi tó bá wù mo wí tó bá wù mo wí ah, wọ́n lo nílò tọ̀ àbí ká tẹ̀sán púpọ̀ gan kọ́ lo ní sọ̀rọ̀ ẹni tí ń yanu tọ́rọ̀ jáde ni yóò máa ya kò sì ní kankan wí jáde. eléyìí ó jẹ ká mọ̀ yìí pé gbogbo oríkèéríkèé ara wa tọ́lọ̀ bá pa wá láṣẹ pé eléyìí ni ẹ ṣe eléyìí ni ẹ má ṣe ó yẹ ká mọ̀ wípé ọba tó lè ní kóríkèé wọn sọ sẹ́lẹ̀ ńgbà tó wù ó yẹ ká mọ̀ dúpẹ́ fún ọlọ́run ọba náà láti lè mọ̀ wá lo àwọn oríkèé náà síbi tí ọlọ́run ọba àlejò lápá wá láṣẹ ká mọ̀ lò sí èrè eré táwa lò sí láàárọ̀ iná àdúgbò fọlọ́run tọ́lọ́run tó ṣe rọrùn fún wa bẹ́ẹ̀ àbẹ̀ ọlọ́run bá kọ́lọ́run kó jẹ́ kí a sìn lọ́hùn pẹ́ lórílẹ̀ kó sì gbà á ní ìjọsìn fún wa. bákan náà ìka ìjẹ́ kó mọ bá anabi wa muhammad sallallahu alayhi wa sallam kó mọ bá wa ara ilé kó mọ bá wa sọ àbá àti gbogbo àti dáadáa tẹ̀lé anabi náà tó fi jogun àti kìyàmù àwọn olùkọ́ wa pátá ọlọ́mùsà bá ṣe dáadáa fún wọn bá síjú àánú ẹ̀wọ̀n àwọn òbí tó bí wa ìdùnnú gbogbo ọlọ́mùsà bá wa ṣe fún wọn bẹ̀rẹ̀ àmọ́ ti iya arhamar àlàáfíà tó pé ọlọ́run dákun mọ́sá bá wa ṣe fáwọn òbí wa wọ́n fi wá dààmú wọn wọ́n fáwọn náà dààmú àwọn náà bèrè àmọ́ ti ya rahman rahman gbogbo wa pátá náà tá n papọ̀ kírun láàyè tá n gbọ́rọ̀ ọlọ́run láàyè ọlọ́run kó gbàdúrà gbogbo wa bèrè àmọ́ ti ya rahman rahman pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ní àárọ̀ tèmi àdéhìí tí a ń sàlàyé bọ̀ náà láti tẹ̀síwájú bẹ́ẹ̀ nu tíra Arba'una Nawawiyya ìwélé tá a máa ń gbọ́ ní gbogbo ọjọ́ Yawmal Ahad báyìí àdéhìí tí a kẹnubọ̀ tí a ń bá bọ̀ náà ni àdìsẹ́lẹ̀ kẹrìnléní eléyìí tá a sọ fún wa yé pé àkọlé táwọn afáà fún ni àwọn ìròyìn ọlọ́run àwọn nǹkan tọ́lọ́run bá lè kí ọlá máa ń ṣe nínú àwọn iṣẹ́ a ti ṣàlàyé tó pọ̀ lábẹ́ ẹnu ọ̀rọ̀ bíi péréte kan náà lókùtọ yẹ ká parí ìyẹn ni àdìdì àfàwà Abu Dharr al-Ghifari radiyallahu anhu ani nabiyyi sallallahu alayhi wa sallam fima yarwi'i an rabbihi azza wa jal annahu يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظلموا asàlàyé ilé ìṣáájú pé ọlọ́run ọba àlekè ọlá òun ní sọ̀rọ̀ ifá anábì tó pàdé ti kúrí sí ni gbogbo ìrẹ́ ẹrú mi inni haramtu zulma ala nafsi àbòsí ṣíṣe mo ṣe é léèwọ̀ fún ara mi waja'altuhu bainakum muharrama fala tazalamu ẹ wo a ṣàlàyé púpọ̀ lórí eléyìí pé ọlọ́run ọba àlekọ lákọ gbé òfin lórí ara ẹ̀ wípé ní ẹni tó bá jẹ́ ọ̀gá òun gangan ní ọ̀kọ̀ọ̀kọ̀ wà fọ́nṣọ́à òun ní ọ̀kọ̀ọ̀kọ̀ sí tó yẹ kó ṣe nílé iṣẹ́ tóun gangan bá ti wá tẹ̀ lófin ìyẹn ni ó fi lè fi ọwọ́ òfin mú àwọn tí wọ́n bá rúfin náà wọn lẹ́yìn ṣùgbọ́n gbà tọ́gà gan ọba dúró déédéé ó ti fi hàn yí pé bọ́mọṣẹ́ náà bá dúró déédéé ọmọṣẹ́ ọ̀lẹ́bi torí òun náà kọ́ṣẹ́ látọ̀dọ̀ ọ̀gá ni ló fi gẹ́sí pé ńgbà tó lọ́run ròyìn ànábì lọ́dún laqad kana lakum fi rasulillahi uswatun hasana ànábì tá a gbé kalẹ̀ fún yín yìí o ọjà àríkọ́sí dáadáa fún yín òun lọ̀gá ó sì já àríkọ́sí dáadáa ó túmọ̀ sí wípé ní tọ́gà bá ti dáa káwọn ọmọlẹ́yìn náà dáa lọ́nà ọba àlejò ọlá gan-an náà fúnra wa sọ fún wa pé òun tóun dá gbogbo yín òun ò jẹ́ sábòsí o tó wọn bá ti wá ṣàbòsí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹni tí mo dá náà ẹ má ṣàbòsí fúnra yín o ọlọ́run tó ní yá ìbáradí kó lòkun dán lórí lámà àdé tu gbogbo yín náà lẹ́ni àánú àfẹ́ntì má fọ̀nà mà pásítà àdú ní àdínkùn ẹ wá mọ̀nà sọ́dọ̀ èmi ọlọ́run má fọ̀nà mà yín àtàlẹ́ pọ̀ lórí eléyìí náà pété àwa fẹ́ wá mọ̀nà á wá mọ̀nà sí ibi nǹkan tọ́lọ́run bá lè kí ọlá fẹ́ ká wá mọ̀nà sí àníjẹ́ kan náà àti ọmọ wáyé mọ̀nà lọ sílé babaláwo àníjẹ́ kan náà àti ọmọ wáyé mọ̀nà lọ sí ọ̀dọ̀ àwọn tó ṣe pé free thinker ni wọ́n láwọn tó yẹ pé kò sí ìrònú tí wọn ò ní rò papọ̀ mọ́ kí ni ìfẹ́ ọlọ́run kí ni ọ̀rọ̀ ànábì lórí ẹ̀ à ní máa wáyé mọ̀nà wa lọ sọ́dọ̀ àwọn eléyìí tó ti bá wá mọ̀nà sọ́dọ̀ àwọn eléyìí yóò tún máa sọnù ni. bákan náà ọlọ́ni yá ìbáyé kó lòkun já èèhùn gbogbo yín pátá náà lélẹ́bì ilá mẹ́ni àtàǹtù àbẹ̀ntì bá yó pásítẹ̀tì ìmú ní òtì ìmùkùn ẹ wá oúnjẹ jẹ sọ́dọ̀ mi ọlọ́run kí mi ọlọ́run bó sì yó yín kí n fún yín lóúnjẹ àlàyé pọ̀ lórí ilé náà ṣáájú ṣùgbọ́n inú kókó bẹ̀ ni wípé gbogbo ń tá bá jẹ ká yìí pé ntọ́lọ́mbá láàní jẹ kò lè jẹ jẹ o èyí ti láàjẹun náà láàjẹ torí ìdílé káwa náà wá kúkú wá jẹ ká pẹ̀lú ọ̀nà ẹ̀tọ́ ká pẹ̀lú ọ̀nà ẹ̀tọ́ torí pé kéèyàn wá lọ́nà èrú lọ́nà ìparọ́ àti torí tó fẹ́ jẹ tó bá màmá sì jẹ mà wí pé àbòsí ló jẹ ni ó àbòsí ló ṣe fún ìyàn tó jẹ ó sì padà pọ̀ níjọgbìn náà lè kí á mọ wá tó wá sí tó fi san tó yẹ pé sẹ tó bá ṣe dáadáa rẹ náà wọn tó fi san àbí kó tún mú nínú aburú ẹni tọ̀hún kan kò fún ọ abẹ́rẹ́ bàtà lánàá ní kọ́nà kọ́mọ́sá sànù wà mí lẹ́yìn bákan náà ọlọ́run tún tẹ̀síwájú pé yá ìbádìí rẹ rú mi ẹ̀yin ẹrú mi kúlùkùn àárín gbogbo yín náà lé oníhòòhò ilá máa ń kà sáwùtù àbẹ́ntẹ́máwọ̀ lásọ pásítẹ̀ tún ní ọ̀ṣọ̀kùn ẹ wá aṣọ wíwọ̀ sọ́dọ̀ èmi ọlọ́run kì ń wọ̀ yín lásọ eléyìí náà tún jẹ́ oyé wa náà yìí pé lẹ́ni inú kálómìn torí fẹ́ gbélé ilé ńlá torí fẹ́ máa wọ inú ilé ńlá wọ́n fẹ́ máa wọ mọ́tò ńlá wọ́n fẹ́ máa wọ aṣọ ńlá ń pa àwọn èèyàn lẹ́kún ń gbá àwọn èèyàn lójú gbogbo ń tó yẹ kó jẹ dúkìá àwọn aráàlú ó sọ di ti ẹnìkan gbogbo ń tó yẹ kó jẹ dúkìá àlejò kan ó sọ di ti ẹnìkan àpò ti ẹnìkan ní dá sí àbòsí nìyẹn Ọlọ́run sì ti sọ ọ lókè yìí pé àgbọ́dọ̀ máa ṣàbòsí fúnra wa Ọlọ́run wa ń sọ fún wa pé gbogbo wa náà ló ní òòrò àbẹ tóun bá wọ̀ lásọ gbogbo wa náà là ní nǹkan kan àbẹ tóun bá ní ká tóun bá kára pé yóò ní torí di eléyìí nítorí ọlọ́run bá wá lónìí náà bó tún wá lọ́nà na náà ó tún kábùkù lórí ẹ̀ náà ni kókó wá ṣe sùúrù ètò oníhùn náà ọlọ́run kárara pé ní náà ni wá wá lọ́nà ẹ̀tọ́ òun ní wa gbogbo wa náà lẹni tí ò ní ẹni tí ò ní òun lòún fún wa bákan náà tún rí nature ẹ̀dá òun ni wípé a máa ní bùkátà sí ká bukata ẹ̀dá ni kó wọṣọ ìrìn òwò ẹ̀dá obìnrin yìí pé ó ti jáde kúrò nù nature tọ́lọ́mọba àlekè ọlá dá wa fún wípé a ó máa ní bùkátà sí i torí di eléyìí ọlọ́run tó wá jó mẹ́rin náà pé tá a bá fẹ́ ìbámu bọ́lọ̀ ti ní kí torí pé mẹ́nu ọ̀rọ̀ náà bí ọlọ́run ti ní ká wọ̀ irú aṣọ tó bó ti yẹ kóbìnrin ó múra lẹ́yẹ kó máa múra bó ti yẹ kọkùnrin náà ó múra náà lọ́yẹ kó máa múra ní ìbámu sí bí sẹ̀rá islam bó ti gbé kalẹ̀ bákan náà ọlọ́run tó ń tẹ̀síwájú wípé innakum tukhti'una bil-layl ẹ̀yẹ rù mi ẹ̀ ń ṣàṣìṣe lóru wan-nahar àtọ̀sán wa ana aghfiru dhunuba jami'a èmi ọlọ́run ní sì máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ lápapọ̀ fastaghfiruni aghfir lakum ẹ wá foríjì síwájú èmi ọlọ́run kémi ọlọ́run bọ́ foríjì yìí eléyìí náà jẹ́ kó tún yé wa bí ọlọ́run ọba àlekè ọlá kò sí láàánú lórí wa àwọn ti sàwọn àlàyé tó pọ̀ lórí eléyìí náà gẹ́gẹ́ bó ti já sí wípé bí àwa náà bá a bá ń sin àwọn nǹkan ọ̀sìn a kàn ní sàdédé wó sùnsùn ká wá lagi mọ́kan lórí kódà bẹ́ẹ̀ nìkan bá ṣe nǹkan kan fún un ààbò ń tọ̀hún jà ààbò ń tọ̀hún jà kọ́ pa kínní mi ni bẹ́ẹ̀ sì ni kéde í ṣe dá o ẹnu wípé ọkàn fún un lóúnjẹ àbí ìwọ ọkàn náwó ọkàn rà náà ni ká wá wo iṣẹ́ bá tó ṣe lórí wa bọ́lọ́hún ti pàtàn bá ànábì náà pa fún wa nígbà wà lómi lásán tá a wà lára ọkùnrin tó bá ọkùnrin sí obìnrin wa gbà yóò gbà ẹ ẹ ẹ lọ lè sínú àpò lómi yẹn tó bá tó di forty days yóò tún yí padà yóò tún di dé yóò tún di bí ẹ̀jẹ̀ kíkí yóò tún lo forty days míì yóò tún dàbí gẹ́gẹ́ bí báásí ẹran ó túmọ̀ sí pé lẹ́yìn forty days mẹ́ta yẹn ẹ̀yìn ìgbà yẹn lọ́wọ́ ṣe wá nítọ́yá ẹ bá fẹ́ ẹ̀yìn màláìkà ẹ lọ lè fi ẹ̀mí síbẹ̀ ẹ lọ lè fún un ní gbogbo àwọn nǹkan tí ó lò tó ayé ẹ wò nǹkan lẹ́yìn ìgbà yẹn lẹ́yìn forty days yẹn wá tún wò ó kọ́mọ wa dàgbà apá ó máa jáde orí ó máa jáde ẹsẹ̀ ó máa jáde ojú ó máa jáde ẹnu ó máa jáde subhanallah subhanallah ẹ wo àwọn iṣẹ́ wọ̀nyí kéèyàn wá pé omi lásán níbi omi yìí ibẹ̀ lójú ti jáde ibẹ̀ lẹ́sẹ̀ ti jáde ẹ wá wo orú oríṣiríṣi àwọ̀ tí ń bẹ lára wa tàtẹ́lẹsẹ̀ ọjọ́ tí fèsì ojú báyìí ti fèsì ojú bó ṣe rí nìkan jọ ti tinú kò dàbí tinú tinú tá ń wò ní náà òun náà ò ṣe déédéé awọ tójúgun gbogbo ẹ̀ ló yàtọ̀ síra wọn gbogbo awọ wọ̀nyẹn ló yàtọ̀ síra wọn ẹ wá wò níbi omi náà gbogbo ẹ̀ ti jáde níbi omi ló fi ẹpọlọ náà máa flash wa báàkì pé aa èsì ọ máa gàn rọkàbẹrọ bíkàlì kẹrì èsì ọ tó wá láyà sóhun Ọlọ́run báyìí sọ gbàgbé ni fàlíyàndó ó kó ẹnìkọ̀ọ̀kan yín náà kó wòye kó wòye gbébo láti dáhùn mímọ láti bi omi ìkànnì dá píkì omi tí ọmọ tira wọn gọ̀ọ́gọ̀ tó wá fẹ́ jáde lára ọkùnrin omi tí ọmọ púṣà ara wọn jáde nígbà tó wá fẹ́ jáde lára ọkùnrin sínú àlọ́wọ́ adáyé tán lọ́wọ́ á mọ̀ wọn ara ẹ̀ máa ọlọ́run wá wo wo bọ́ọ̀lù ti ṣe àwọn sẹ́yìn bó ti ṣe tó fi wá di wípé èyí tí ó jáde lóṣù mẹ́sàn-án ẹni tí ò ní tó bẹ́ẹ̀ ẹni tí ó jù bẹ́ẹ̀ lọ àwọn abiwa sáyé ẹ̀tún wò bá wọn abiwa náà nígbà wọn bá biwa yẹn náà kése wípé ìjẹ́dá wa náà àti ilé máa dá padà wíwọ́ kankan biwa náà tátẹ́kùn máa fẹ́ sí díẹ̀ yóò ṣe wá mí yóò ṣe wá jáde yóò ṣe wá sọ̀rọ̀ yóò wá dún abẹ́rẹ́ nǹkan kété tó bá ti bọ́lẹ̀ lára ìyá ni ó ti sára tún yàtọ̀ sí bó ṣe díẹ̀ torí kẹsẹ̀ yìí pé bí wọ́n ṣe bí ọmọ náà ló ti wá tóbi báwọn náà tí bá ń tóbi bẹ́ẹ̀ náà yóò àfẹ́ tìyá ti ń jáde nínú ìyá àbẹ́wò kan ẹ wá wò díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ yóò di pé yóò máa jòkó lẹ̀ yóò di pé yóò máa rákò díẹ̀díẹ̀ yóò di pé yóò máa dúró di pé yóò máa rìn ọwọ́ àfi dèmi ó fi dìwọ́ tí wọ́n ìyẹn lòun wá ń pè wá sákìyèsí padà ń bí yìí pé gbogbo àwọn iṣẹ́ tóun ṣe yìí òun ọlọ́run ọba òun kẹsẹ̀ pé kóun wá ṣiṣẹ́ yìí náà kóun ọmọ tó wá fìyà jẹ yín lórí ẹ̀ gbogbo àwọn àṣìṣe tẹ bá ṣe tẹ bá ti gbọ́ pé kódà ẹja ẹwà owó ẹ̀ bolẹ̀ ẹwà owó ẹ̀ bolẹ̀ gbogbo àwọn nǹkan tẹ́yìn náà ń gbọ́ tẹ́yìn náà mọ ìpele yìí ọ̀dà bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn náà la dá ń tọ́ dá kóńkálukú náà mọ̀ pé ìwà ẹ̀ṣẹ̀ lélẹ́yìí kóńkálukú náà ya ọwọ́ wa wẹ̀ bọ́lẹ̀ ọlọ́run á jẹ́ kó wá yí pé ẹ̀ ń ṣàṣìṣe lóru ẹ̀ ń ṣe lọ́sàn-án a ṣàlàyé fúnra lọ́nà oríṣiríṣi ọgbà táwọn yẹn ń gbà ṣàṣìṣe lóru tí wọ́n mọ̀ mọ̀ ìyapa àṣẹ ọlọ́run lóru pàápàá jùlọ ọpọ́n afá tọ́pọ̀ láyé sìn pẹ́lú bá gbé handset lóru báyìí bá gbé táàpù lóru bó sì jẹ́ sí wípé látọ́ọ̀bù náà ló gbé ni ó ti gbá ayé lójú lọ gbáà ọlọ́lọ́ máa yẹ tí ẹlòmíì yóò tún máa sọ àròrú yẹn nẹ́tọ̀ọ̀kì máa ń wà òkè dáadáa ọlọ́lọ́ máa yẹ àwọn èèyàn tó ti gbá lójú lóru bẹ́ẹ̀ náà làwọn míì tẹ́ pé àwọn ò tiẹ̀ wulẹ̀ ṣe lórí àwọn ojúkorojú ni wọ́n lọ káwọn èèyàn mọ́lé wọ́n gbàtọ̀wẹ́ wọn á yẹn lómi lọ́rùn wọn a sì má ṣe nǹkan kan fẹ́ lómi kan àpá ọ ànídìí nǹkan kan dúkìá rẹ̀ náà làwọn gbà sófin dúkìá rẹ̀ náà àbẹ́mi rẹ̀ ló fi í lẹ̀ tani ọgbọ́n yìí o ó kàn pé tọ́lọ́ máa fún ní kó wọn tún máa bẹ ọlọ́run tó lè ní kó wọn tún ní ìtọ́jú ìjọba lọ́wọ́ òun lọ bí ọ̀rọ̀ ra fi dúkìá alẹ́ ẹ̀dá kẹsà mọ́ pa mí ẹ̀dá kẹsà mọ́ pa mí mọ́ pa àwọn ọmọ mi ẹ̀bẹ̀ tí ó bẹ́ẹ̀ nù ni. jama bó ti tún wá séhùn náà ọlọ́run ní tí ọba ti tún kú sórí ẹ̀ náà ẹni tí òun náà ń gbọ́ àbẹ tóun náà tó padà tó máa gbọ́rú ọ̀rọ̀ báyìí pé ó ti ṣàṣìṣe fàṣìṣe ṣerú àwọn nǹkan tó burú bẹ́ẹ̀ tó ọba ti tún tọrọ àforíjìn é mọ́ ọlọ́run lóhùn tó rẹ́dí àti foríjì hàn kẹtẹpẹlẹ àǹkà ẹ ẹkọ lẹjẹ pé kéèyàn máa lọ lè hùwà ẹ̀ṣẹ̀ kọ ọmọ padà wà tọrọ àforíjì tọ ọba lọhùn ṣe yẹn tọ ọmọ gbàtọ jáde láyé bẹ́ẹ̀ sì níbi tọ ọba kú sí ìbẹ náà lágbè ọdìdì ìbẹ náà lọ́lọ́run ti gbè ọdìdì pé máa padà máa padà máa padà ọmọ gbà tí ọyá o níbi máa padà tọ ọba kú sínú ẹ̀ṣẹ̀ ọjẹ yẹn wájú Ọlọ́run ọ̀rọ̀ ẹ sì lè já síná pẹ̀lú tọ ọba wù torí de eléyìí ọlọ́run wa fẹ́ kọ́rọ̀ já sí yà ọlọ́run fẹ́ kọ́rọ̀ wọ́n já sí náà lọ́lọ́run wa fi ń pè wá sákìyèsí àdéhùn yìí wípé kúńkàlùkù wa náà bá a ti ń ṣàṣìṣe lọ́sàn-án tá à ń ṣe lóru nì náà wàá náà dunu èmi náà bá náà mo máa bákan náà ọlọ́run tún tẹ̀síwájú pẹ̀lú àwọn ọ̀rọ̀ tá a ti kà sáájú pé ya ìbáàdì ìnákùn láńtẹ́bìlì ògùn dòrí ẹ̀yin ẹrú mi ẹ lè dógóńgó kẹ́ ẹ fara ní ìnira kan ẹ lè dógóńgó ìnira èmi ọlọ́run ọba kan o kẹ́ á pé nǹkan yìí ìnira lọ́jẹ́ fèmí ọlọ́run pátádò rú ni kẹ́ wá mú gẹ́gẹ́ bí opportunity wípé a sì fara ní ọlọ́run kò sí nǹkan náà tẹ́ ẹ lè ṣe bẹ́ẹ̀ kò sírù nǹkan náà tó wá lè já sí ìnira fèmí ọlọ́run oríṣiríṣi àwọn àpèjúwe la ti mú wá fún eléyìí lóríṣiríṣi ẹ̀rí níbi ọ̀rọ̀ tí ó tẹ̀lé náà yóò tún padà ṣàlàyé ọ̀rọ̀ yẹn dáadáa sí ṣùgbọ́n náà àpèjúwe tá a ti mú wá ṣáájú orúkọ ẹ máa wò ó nínú àwọn tí wọ́n ń jẹ́ olórí àbẹ́nìkan tó wá jẹ́ oníwà tó le tó ti wá ní àṣírí kan tó ṣe pamọ́ ẹ̀rí àwọn tó wá máa àṣírí tó ṣe pamọ́ yìí bí bá ń ṣe fúlẹ́ńgé fúlẹ́ńgé sáwọn èèyàn àbí ń halẹ̀ mẹ́ni yẹn gan náà yìí pé sọ́ọ̀sì mọ̀ ẹ́ pàṣírí rẹ̀ ń bẹ lọ́wọ́ mi sọ́ọ̀ mọ̀ pàṣírí rẹ̀ ń bẹ lọ́wọ́ mi kíni kíni kan sí tí bá wọ sọ̀mọ̀ pé njò ní ẹni tó pa njò ní ibi tó bò ó mọ́ sọ̀mọ̀ pé mo mọ̀ gbogbo ẹ̀ níbẹ̀ lórí ibi tí mo ka sí níbẹ̀ lórí fóònù tí mo ka sí kése eléyìí o mọ́tò lóko tó bá gba eléyìí lọ́wọ́ mi ti pa mọ́rò pé o ti gbà o ní ti ń bẹ láwọn bòmíì tí mo ti fi sí sọ pé ọ̀ ń sa burúkú àbọ̀ tiẹ̀ pọ̀ pa mí lónìí kẹ́rẹ́ báyìí mọ̀ wípé yóò jáde lọ làwọn wà gbé náà kẹ́lẹ́ ló yóò ṣẹlẹ̀ sí lóńtọ̀ ọ̀hún jẹ̀má ẹ̀rí para rẹ̀ ọ̀rọ̀ yóò di ọ̀rọ̀ ẹ̀bẹ̀ yóò di káwọn negotiate pé ọba fẹ́ gbowó gan èrè ló fẹ́ gbà má bàa òun ló kọjẹ́ méje kókò wọn bàjẹ́ lẹ́yìn tó yẹ kó nǹkan fún rẹ ti fọ́kọ ara rẹ̀ jẹ́ lọ́dọ̀ ọlọ́run àfi kó tún un ṣe tó tọrọ àforíjì tí ò tún kú síbẹ̀ ẹ̀ náà bá wọ ọlọ́run ọlọ́run lè foríjì torí ìdí eléyìí ọlọ́wọ́n bá àlè kọ́lá wa kọjá eléyìí kọ́lọ́ wa láṣìírí kan lọ́wọ́ ẹnìkan kó tó ọmọ wa pé àṣírí ọlọ́run ó sì tú àṣírí ọlọ́run sẹ́yìn pààrọ̀ máa sọ fúnra pé àwọn kan bẹ wọ́n gọ̀ wọ́n fẹnu ọra wọ́n máa ń yàgbẹ́ látẹnu ni wọ́n láwọn ń sọ̀rọ̀ ònìrí ọlọ́run ṣe nǹkan báyìí fún mi tó o bá ṣe fún mi sí tú àṣírí rẹ àṣírí kí ni àṣírí ọlọ́run tó wà lọ́wọ́ rẹ tó fẹ́ àbá ìmọ̀ wọn ara àbí sọkúsọ nú ọ̀rọ̀ kí ni àṣírí ọlọ́run tó wà lọ́wọ́ rẹ tó fẹ́ kí ọ wàá dójú tọ́lọ́run tí wàá jẹ́ ìnira fọlọ́run ọlọ́run ní kò sí kò sí àwa ẹ̀dá lálẹ́ máa fi nǹkan kan halẹ̀ mọ́ra wa ẹ̀rí bẹ́ẹ̀ nìkan fẹ́ ṣe kan mo ní kó ṣe tọ̀ bá ṣe é sì tó àṣírí rẹ̀ òun náà sáré máa gbọ̀n ó dènà kó ṣe mo ní kó ṣe nǹkan báyìí tọ̀ bá ṣe é sì sọ fún wọn kó ṣe nǹkan báyìí ètò àṣírí rẹ̀ ẹ̀rú ọmọ bá ṣùgbọ́n kò sí nǹkan kan tá a lè fi halẹ̀ mọ́ ọlọ́run tó wá lè jẹ́ gẹ́gẹ́ bí ìnira fọlọ́run wàhálà tẹ́bílì ògbóná fòye ẹ lè dógóńgó àǹfààní òun ọlọ́run pàtàǹfà òní kẹ wá pẹ́ sàǹfààní kan fún òun ọlọ́run bẹ́ẹ̀ náà lórí kejì bẹ́ẹ̀ kan náà kẹ ẹ lè ní ìkẹyà pé à nǹkan yìí mo fẹ́ fi mọ ti fẹ́ẹ̀tì ọlọ́run pé tí bá ṣe nǹkan yìí yóò máa jẹ́ àǹfààní fún pé tí bá ti ń ṣe nǹkan yìí òun ni tọ́lọ́wọ́n bá àdékọ́lá ní porí ọmọ fi ga sí àbí nǹkan yìí òun ni tá a bá ti ń ṣe ẹ̀mí ìjọ́lọ́wọ́n bá rè ó fi lè gùn dáadáa rárá ìyẹn kọ́ ẹ máa wọ àwọn politician wa nísìnyí èyí tó wá fẹ́ ṣe tẹ́nà méjì tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ́nà alákọ̀ọ́kọ́ yóò kọ́kọ́ kàjú àwọn èèyàn yóò ṣe àwọn kangaroo arrangement káàkiri yóò ṣe àwọn kan láàbọ̀ láàbọ̀ tí ó fi máa fífa èèyàn mọ́ra wípé ẹ dákun tẹ́ ẹ bá ti dìbò fún wa wọlé lẹ́lẹ́kejì gbogbo àwọn sẹ́ta ṣe láti pa tiwọn gbogbo náà parí jàmá wọn ti máa sọ nìyẹn o ṣùgbọ́n gbà bá padà padà àṣé ti ń sọ ohun kò rí bẹ́ẹ̀ kò ní ṣe é torí pé kíni torí pé ládéhùn torí pé gbogbo àwọn àbòsí tó ti ṣe tẹ́lẹ̀ wọ̀nyẹn kò ní kí ó lè sọ dáadáa òmíì náà máa ń láníyàn pé òun fẹ́ ṣe dáadáa nípìnlẹ̀ ṣùgbọ́n torí àwọn àbòsí kọ̀ọ̀kan sí kejì tó ti ṣe kò ní kí ó rí ṣe lóbi kẹ́sí pé àbòsí ọlọ́run wà sọ lókè lẹ́ẹ̀kan yẹn nǹkan tó pàtàkì ní gbogbo gbogbo ọ̀nà téèyàn bá rí pé èèyàn ti rí pé èèyàn ti lè kéèyàn ọ̀rẹ́ ayẹ̀ jìnnà sábòsí láì máa tẹnu ọpẹ lọ́rọ̀ àfa àkàtó ní làtẹ́sílì máa ná ìdá máa kún tá a mú kété rírọ fàdúl mùtẹ̀rìjì òkúba ó ìlànà dámi fàdúl mùyẹ̀rìjì òkúba ó ìlànà dámi látẹ́sílì máa ná má sábòsí o ìdá máa kún tá a mú kété tó o bá lágbára àti sábòsí má sábòsí fẹ́ nìkan torí pé fàdúl àbòsí ti ṣe tẹ́ yẹn ìyẹ̀rìjó òkú bá wè lánàdámi èèyàn padà sàbámọ̀ kan yìí ni ìbámọ̀ má ṣe lẹ́yìn padà kan gùn yàn. torí ìdí eléyìí àwọn náà omi máa lẹ́mi pé wọ́n ṣe dáadáa nù ṣùgbọ́n torí kò ti sàwọn àbòsí kan sí kejì èpè àwọn èèyàn àtẹ̀ntí ò tiẹ̀ sépè dandan pé ọkàn náà lọ́kàn fi banújẹ́ sóńtọ̀ ọ̀hún ọ̀rọ̀ rẹ̀ sì dàrú gbogbo àwọn abitó tiẹ̀ kó ṣàṣeyọrí káwọn èèyàn máa kí káwọn èèyàn máa yìn kó tara tún bẹ́ẹ̀ kó tún gbalada kò ní láṣeyọrí ṣe bókù gẹ̀rẹ̀ kó ṣe báyìí nǹkan mi ò tún kọ́ di torí ìdí eléyìí àbòsí ṣe àwọn ìnira tí ń bẹ́ẹ̀ ara ẹ̀ nìyẹn lóbi kẹ́sí pé ọlọ́run ọba àdìkọ́lá ajọ́ yóò wáyé pé kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe tó lè jẹ́ ìnira fún wọn ọlọ́run kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe tó lè jàǹfààní kan fún wọn ọlọ́run ẹ ẹ lè ṣe nǹkan kan kó jàǹfààní fún wọn ọlọ́run ìyẹn ló fà á tó fi kẹ́sí pé ọ̀rọ̀ tó tẹ̀lé ọwọ́ á túmọ̀ ọ̀rọ̀ yẹn ó jẹ́ ká gbọ́ àgbọ̀ yìí pé yá ìbádí ìrẹ ẹ̀yẹn ẹrú mi láwọn náà wádà fún wa kérò kún ẹ ẹni kó ṣe páwọn ẹni àkọ́kọ́ nu yín àtàwọn ẹni ìgbẹ̀yìn ìyẹn ni páwọn tọlọ ń kọ́kọ́ dá láìgbà tọlọ ti ń dá ẹ̀dá àwọn ẹni tóun Ọlọ́run bá kọ́kọ́ dá ẹrí ó bi wá dórí àwọn ẹni tóun ọdà gbẹ̀yìn tóun ò tí ì dá tí ò tí ì wáyé káwọn wọ̀nyẹn náà kí gbogbo wọn kóun wá dá ogun wọn papọ̀ kódà èèyàn ní àtàlìjẹnu bí wọn bá rí kútu pọ̀ tóun náà kánú àlá àtìkọkọ níbi ìrọjú lè wá èdè mi ń kún kí gbogbo wa ká wá papọ̀ sọ́kàn ọkùnrin kan ṣoṣo ìtumọ̀ rẹ̀ náà ni wípé kí gbogbo wa ká di olùbẹ̀rù Ọlọ́run kí gbogbo wa ká di olùtẹ̀láṣẹ Ọlọ́run kí gbogbo wa ká jìnà sí apàṣẹ Ọlọ́run ká má yapàṣẹ wọn Ọlọ́run. sọ̀rọ̀ pé nínú nǹkan tí àwọn tí wọ́n ń jẹ́ olórí lè ní nínú nǹkan tí wọ́n fẹ́ náà nìyẹn kó ṣe wípé gbogbo yín ẹ̀ ń tẹ̀láṣẹ òun ẹ wà lábẹ́ ìdarí òun ẹ wà lábẹ́ títẹ̀lé ìmọ̀nà òun ọlọ́run àbí títẹ̀lé ìmọ̀nà òun tóun jẹ́ olórí ẹ̀pẹ́ kan tí mo wọ àwọn èèyàn náà nìyẹn ló bá tó fi jẹ́ sí wípé ẹ máa rí nínú àwọn ìtàn láéláé wọn a máa ja ogun páwọn fẹ́ gba ìlú kan kọ́ wà lábẹ́ àwọn kọ́ páwọn làwọn mọ̀ darí ẹ̀ ẹni gbogbo àwọn nǹkan wọ̀nyí níbẹ̀ nínú ìtàn náà ṣáájú nature ìjọmọ ènìyàn ni ní tí máa ń wù ìjọmọ ènìyàn ni kókó yẹ pé àwa là ń darí gbogbo àwọn ibìkan àwa là ń jẹ́ olórí bẹ́ẹ̀ bó ṣe wáá rí nǹkan jẹ́ sí pé wọ́n máa tẹ̀ láṣẹ èèyàn lórí bẹ́ẹ̀ ẹ́ rí i pé nǹkan yẹn yìí máa jẹ́ kóńtọ̀ òun kórìíra rẹ̀ gẹ́gẹ́ bíi wípé òun náà ni alágbára ọlọ́run ní eléyìí gbogbo yín kẹ́ ẹ rí bẹ́ẹ̀ kẹ́ ẹ máa tẹ̀ láṣẹ òun yóò wọ́n ò lé nǹkan kan kúnnú ọlọ́run ẹ rí ọlọ́run ní ìyẹn o kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀

kánú àlàáfíjáde kọ́líbí rọ́jùlé wá ìdí mi ń kún gbogbo wíwá papọ̀ sọ́kàn ẹkùnrin kan tẹ́ pé òun fi ń ya tọ́ọ̀gì jù òun fi ń ya olùyapa àṣẹ ọlọ́run jù ìyẹn ni pé kí gbogbo yín yẹn kí ìyapa àṣẹ ọlọ́run kó gogò lára yín ẹ lẹ́ẹ̀ṣẹ̀ tòun ọlọ́run ọba má kẹ́ ẹ lẹ́ṣẹ̀ lẹ́ẹ̀máa ṣẹ̀ kẹ́ ẹ ò sí o eléyìí náà máa nà kọ́ ọ̀dọ̀ ẹ rí i pé yẹn náà ṣe déédéé pẹ̀lú ọ̀rọ̀ àkọ́kọ́ náà pé láńtẹ́bùlù gúdù rí pátádò ro ni ẹ lè dópin ìnira kankan yá pé fara nìmi ọlọ́run sẹ́yìn pé nísìn ẹ máa wo àwọn kan gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé oríṣiríṣi pátì la ní ní orílẹ̀-èdè wa nàìjíríà káwọn chairman kan chairman ẹgbẹ́ kan lápèjúwe káwọn bíi two over three wọn tá a máa ń pè ní tòlùsánì kí wọ́n wá dì káàmù kúrò ní ẹgbẹ́ wọn kí wọ́n bọ́ sínú lápèjúwe wọn wúra wọn pé à àwùkà táwọn ní o nínú pátì àwọn báyìí ní stéètì báyìí àwọn máa rí nǹkan bíi lápèjúwe àwọn ríra àwọn pẹ̀lú àwọn táwọn gba fọ́ọ̀mù táwọn sì mọ̀ra àwọn jẹ́ bí nǹkan bíi ninety thousand ninety thousand làwọn wọn wá rí wípé nu ninety thousand yìí sixty thousand dì káàmpù nu wọn sẹ́wọ̀n pé nǹkan ṣe wọ́n nù látara bẹ́ẹ̀ kí lẹ́nu pé yóò ṣẹlẹ̀ sẹ́ni tó bá jẹ́ lórí yóò dààmú yóò wò pé nǹkan ṣe òun yóò wò pé ìnira ni yóò jẹ́ fún òun yóò máa sá lòkè sá lọlẹ̀ kẹ́ ẹ wá ṣe bẹ́ẹ̀ kódà kọ́mọ̀ jẹ́ pé sixty òun ló kù ọ̀tá yẹn kó pé gbogbo ninety thousand yẹn yẹn gbogbo yẹn yẹn lẹ kú ò lẹ́lẹ́ẹ̀ṣe tòun ọlọ́run wa ọlọ́run ní mọ́nà kọ́sọ̀ dálíkà mímúlì kì í ṣe án eléyìí ò dín nǹkan kan kunu ọlọ́run ọlọ́run abẹ́rẹ́ nǹkan wa tún tẹ̀síwájú pé yá ìbádí ẹ̀yẹ́rù mi láwa náà àwàlàkùn wà àkérọkùn wà ìsàkùn wà jìnnàkùn èèyàn nu yín àlìjẹnu nu yín kẹfì mọ bóun ṣe tó ẹni tóun kọ́kọ́ dá ẹni tóun dá gbẹ̀yìn gbogbo yín wá ní kọ́mú fi sọ èyí dín wá èyí gbogbo yín péjọ sáàyè kan ṣoṣo bàtà hmm? àlù ní òǹkàlùkù wa ń béèrè lọ́wọ́ mi òǹkàlùkù ń béèrè ńtọ́fẹ́ òǹkàlùkù ń tọrọ ńtọ́fẹ́ ẹni tọ́fẹ́ kó wọn kọ́lé ẹni tọ́fẹ́ kó wọn lọ àjì ẹni tọ́fẹ́ kó wọn ra mọ́tò ẹni tí ń wá ọmọ ẹni tí ń wá ipò ẹni tí ń kó wọn pass exam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kálukú sàn béèrè ní ti ń fẹ́ lọ́dọ̀ wọn lọ́hùn ọlọ́run ní fa àtẹ́yìntò kúlà wá èdè alátà kí ọlọ́run ní kóun wá fún kálukú ní tiẹ̀ àlìjànú ni òun fún tiẹ̀ èèyàn ni òun fún tiẹ̀ ó fi dórí ẹ tóun kọ́kọ́ dá ó fi dórí ẹ tóun ọ̀dà gbẹ̀yìn gbogbo yín kẹ́ wá péjọ síbì subhanallah àwa tá àti ẹ tí ì lọ hajj káwa náà wò bí yídì ọdún iléyà bí ṣe máa kún tó ẹ tó bá ti tóun náà bàbá máa lọ yídì kó wo bí yídì ọdún iléyà bí ṣe máa kún tó pàápàá jùlọ tó bá já àwọn ààyè ibi táwọn mùsùlùmí ti máa kírun dáadáa ọlọ́run ti ní káwa náà kárí àwọn ààyè bẹ́ẹ̀ rí níbi táwọn èèyàn ti máa kírun dáadáa nínú yídì subhanallah èyí wọn tó wá kéré kéèyàn wá wo ọjọ́ àràfá ní àwọn tí wọ́n ti lọ mọ́kà báà náà ti débẹ̀ sí báà ń rí nínú amóhùnmáwòrán tí báà báà yẹn ti pọ̀ tó ẹ báà yẹn ti pọ̀ tóun àwa lè fi bí wọ́n ti pọ̀ tóun kódà a lè fi sọ wípé ten percent àwọn yẹn ti ń bẹ láyé bí wọ́n ti wà yẹn wọn tó ten percent àwọn yẹn ti ń bẹ láyé tọ́lọ́mọba àlejò dá sáyé ká tó wá sọ wípé ká tó wá pa àwọn àlejò nù ká tó pa mọ́ ọ. ká atụ wá tún sọ wípé àwọn tó ti kú ká tó wá tún sọ wípé àwọn tá à ti dà ọlọ́run á ní kí gbogbo yín náà bó ti rí òun náà kó gbogbo yín ó péjọ sáàyè kan kó wọn máa fún kálukú ní ti ń fẹ́ ní tí ọ̀yà tó yẹ kó yàtọ̀ síra wọn tí ọ̀jọ́ra wọn àbẹ́rẹ́ kan ọlọ́run ní kó wọn mi má ìdí kò dín kù nínú nǹkan ń bẹ lóde mi akbar akbar eléyìí ó jẹ́ ká mọ ọlọ́run pẹ̀lú ọ̀rọ̀ tọ́lọ́run sọ parí síbì kóhùn ó fún kálukú ti ẹ̀hún náà máa nà kọ́sọ̀ dáálíkà mímá ìdí kò dín nǹkan kan kunu ti ń bẹ lọ́dọ̀ mi ọlọ́run ilá kàmá yẹn kùsù míkíyàtù àyàfi tá a lè fi jọ ni pé ká pé déédéé ìtì máa dínkù tídìí abẹ́rẹ́ máa dínkù tábẹ́rẹ́ máa dínkù ìdá òdìkílà lè bá hárọ̀ nígbà tá a bá kì abẹ́rẹ́ tá a bá kì bọnú ibùdó ńláńlá èbú bó ti ṣàlàyé fún wa kó lè bá a yé wa ká lè bá a mọ̀ bọ́lá ọlọ́run ṣe tó mo rò pé ọ̀pọ̀lọpọ̀ wa náà la máa odò òkun èyí tó gbajúmọ̀ jù ọ̀pọ̀lọpọ̀ máa odò òkun tèkó ẹlòmíín náà sì tún mọ ti bòmíì tẹ́ bá ń wo odò míì báyìí ẹ máa rò wípé odò wọn àti sánmà wọn jọ lọ fẹnu sọra wọn ni tẹ́ bá ń wò lọ́wọ́ ẹ wò pé omi omi ọ wọnú sánmà lọ dàrẹ́tì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì ni kò wọnú sánmà lọ bó ti bó ti fẹ̀ tóun náà ó ní ibi tó pin sí ọlọ́run bá òpin yẹn àwa lẹ̀ wá lè má rí ibi tó pin sí lójú tiwa ọlọ́run bá òpin yẹn ẹ̀rí nǹkan ọlọ́run ní bí odò búdò bó ṣe tóbi tóun ọlọ́run ní díẹ̀ tó kán jáde yẹn ọlọ́run ní díẹ̀ òun náà lòún pín fún gbogbo abá ti pọ̀ tó èyí tó ṣẹ́kù nínú búdò bí búdò ti pọ̀ tóun òun náà sì tún ní ọrẹ tó oore tó tún ṣẹ́kù sọ́dọ̀ wọn lọ́hùn tóun fẹ́ pín fáwọn èèyàn Allah akbar jama bu omi sínú kọ́ọ̀pù lásán bu omi sínú kọ́ọ̀pù kọ́ wa kí abẹ́rẹ́ bọ̀ kọ́ wa wo èyí tó kán jáde yẹn kọ́ wa wo bómi yóò ṣe dínkù ṣé ó tiẹ̀ rí àpẹẹrẹ pé nǹkan kan dínkù mẹ́ẹ̀ ó ní lápẹẹrẹ pé nǹkan dínkù ká tó wá sọ omi inú drum ká tó wá sọ omi inú ibùdó ńláńlá bó ti tóbi tó eléyìí fi hàn yín pé àìsàn máa dààmú ara ẹni òun ni kéèyàn máa sáré káàkiri kọ́ máa sáré lọ síyìn sáré lọ sọ́hùn lórí pé ń wà nǹkan kan lórí pé èèyàn fẹ́ nípò lórí pé èèyàn fẹ́ lówó lórí pé èèyàn fẹ́ bímọ kọ́ máa wá lọ lè lọ́dọ̀ nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run àìlẹ́kọ̀ọ́ kí ni ọlọ́run wí kílà sọ ló fa eléyìí lèyàn fi ń dààmú káàkiri ntọ́lọ́wọ̀n ọba ti ṣe fún ni kò sẹ́nìkan tó lè ṣe fún yàn àfi kó jẹ́ pé ní wàǹdí ẹ̀ ẹ́ẹ́ látijọ́ yìí ọlọ́dọ̀ àwọn àfa kò lọ́dọ̀ àwọn àfa kò ìgbà tó lọ sọ́dọ̀ àwọn ló tó ẹ ọmọ tó bí náà ni ọlọ́run sì ti kárẹ̀ la pé táìmù gbà tó bí òun náà ni ọba bí tẹ́lẹ̀ jàmá eléyìí jẹ́ ká mọ̀ yìí pé nítorí ọba ọba ti ṣe fún wa kò sẹ́ni tó lè ṣe o oore ọlọ́run sì ní ó pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ tóun kan sì ń retí ká mọ wá béèrè lọ́wọ́ wọn ọlọ́run ló fi sọ wípé innal ladina yastakbiruna ani ibadati sayadkhuluna jahannama dakhirin ni. dábàá wọ́n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lókè wàkọ́ọ̀lá dùkú ní wàkọ́ọ̀lá rọ́pùkún ìdùkú ní ọlọ́wọ́n pé ẹ pè mí àstẹ̀jíbù lóhùn ní ìbádà àti wọn ò ní táwọn ní àwọn ò káwọn lọ́hùn táwọn àwọn ní aláwo kan àwọn ní ìyá kan bì kan àwọn ní alásọsẹ àwọn lóògùn kan bíi kan tí ó ṣe é ọlọ́run ni ẹ fi wọ́n lẹ̀ sàyáde kò lónà já ànámà tí a kè wọ́n yẹ̀yẹ́ wọ inú náà já ànámà ni ẹ̀ríkà ẹ wò bọ́dọ̀ bàjẹ́ kí wọ́n ti gbé ọ̀rọ̀ kalẹ̀ káfí lè mà bí kéèyàn máa lọ lé kéèyàn máa bẹ ọlọ́run kó béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run kó béèrè lọ́kàn lọ béèrè lọ́dọ̀ nǹkan míì káfí mà bó ṣe bí ọlọ́run bàjẹ́ kọ́lá nínú tó ọlọ́run ni wọ́n tún yẹ̀yẹ́ kéèyàn wọ ná lásán gan yẹ̀yẹ́ kan lọ́tọ̀ ni ọlọ́run ni wọ́n tún yẹ̀yẹ́ ń wọnú ó yẹ ọbẹ bẹ̀rù wíwọ náà gan yẹ̀yẹ́ kan ni ọlọ́run tó wá ní yẹ̀yẹ́ mi tún wà tó tún jù yíhun lọ bó o wá le wò ó bí yẹ̀yẹ́ wọn sì tó ń jọ náà torí ìdí eléyìí a máa gbàgbọ́ yé níbi àdínsì yìí wípé kò sí ní tá gbogbo tá à ń wá kí gbogbo ẹ̀ pátá lágbára ọlọ́run ọba ká á tún máa fi gbalada lórí ẹ àwọn kò sọ fún wa pé kò sádùá tá a ṣe tọ́lọ́wọ̀n ọba àlekè ọlá ò gbà ànábì ti jẹ́lẹ̀ òye wa akálàṣe òmíì tá à ń bẹ lọ́hùn táwa ń béèrè pé ọlọ́run fún mi lówó fún mi lówó fún mi lówó tó ti wàá rí kọ́lọ́run ó fún ọ lówó nì àdúrà tó ń ṣe kìí ṣe pé kọ́ gbà o ọlọ́run mọ̀ pé kóun ó fún ọ lówó lásìkò gbà tó ń sọ nì kóun ó fún ọ lówó lásìkò gbà tó ń sọ nì ó rí wípé aburú kan ní ọ̀jẹ̀ fún ọ ọlọ́run wá ní kì ọ lówó nígbà nì àdúrà tó ń ṣe ọlọ́wọ́n mọ̀ wá lò yóò máa fi kọ́ dí àwọn aburú kan tó lè ṣe ọ́ ìwọ́n máa pé tó ń béèrè tí ì sẹ́ torí ìdí eléyìí kò sádùá tá a ṣe tí ó gbà táwa sì wá nǹkan kan ọ̀dọ́ lọ́nà nìkan ti béèrè torí pé ọlọ́wọ́n bá lè pẹ́ láti jó yíwa bí pé kò sí ń tá béèrè o àbí kò sí nǹkan tá à ń wá o tóun ọlọ́wọ́n bò ní tóun bá sì fún wa kò lè dín nǹkan kan kù tí ń bẹ lọ́dọ̀ wọn ọlọ́run àwọn èèyàn la wò ó pé tó o bá náwó ọwọ́ rẹ ó lè dínkù àbí tó bá fún yẹn ní yìí ó ti tán nánu tọ̀dọ̀ ọlọ́run tún pọ̀ sí i ni kò dínkù. ọlọ́run wa ń tẹ̀síwájú níbi ọ̀rọ̀ yìí pé yá ìbádí ẹ̀yẹn rú mi ìnáma híyà àmàlùkùn ẹ rí gbogbo a sọ yìí náà o tá à ń sọ wípé ẹ má sábò sí o ẹ wá ẹni tó bá ṣe tiẹ̀ lọ́nà tó pàdá ẹni tó sì ṣàbòsí náà kò sí àlákùn òun Ọlọ́run bá ń sọ fún yín o wọ́n ń ṣàjálà rẹ̀ kalẹ̀ kí ni túmọ̀ rẹ̀ ìyẹn ni wípé wọ́n ń kọ́ ọ lẹ̀ wọ́n ń kọ́ ọ lẹ̀ fún kálukú ti ń ṣe ẹ̀rí Ọlọ́run wà lẹkọọ lágbà tó tún fẹẹ ròní tíra kan bẹ lọ́dọ̀ wọn Ọlọ́run inú sọtò káàbù láàyò gáádìrú sọgírọ táwọn wà lákẹbírọ kékeré tó bá ṣe báyìí kò fi kò ní fi ilẹ̀ ilé ìkéré o bẹ́ẹ̀ náà ni kẹ̀bí rọ̀ ètò ìjẹsẹ̀ ńláńlá náà ojú kọ́lẹ̀ suhanala, ẹ wò gan torí ìdí eléyìí òun là àwọn náà ń sọ mí náà pé òsì àlàkùn à ń sọ ọ́lẹ̀ fún yín o ń wà fi kún ìyá yálà dáadáa ni àbí kàyókù ọlọ́ni wà fi kún ìyá á wà ẹ̀sán kálukú fún wa náà ká gbọ́rọ̀ tó sọ lókè ẹ wá foríjì sọ́dọ̀ òun ọlọ́run òun ó foríjì wá ọlọ́run ní fàmà wàjáde àkàyèrà ń ẹ tó bá yàgé pé ń jọ náà ìgbà tí wọ́n fi tíra rẹ̀ tá a kọ́ lẹ̀ tá a fi hàn án wàjáde àkàyèrà ń dáadáa lọ bá ń bẹ́ẹ̀ ha kí lọ́wọ́ wí ọlọ́run ní fàlíyà amadílà kó dúpẹ́ fọlọ́run ni kó dúpẹ́ fọlọ́run bákan náà wàmà wàjáde àkàyèrà dáríkà ẹ tó bá sì rí ìdí ọ̀dà ń bẹ̀ náà tó yẹ pé ó rí pé gbogbo tóun fọjọ́ ayé òun ṣe aburú ni. gbogbo lọlẹ efe eléyìí pa eléyìí tì tara yín lẹ sọ ẹ̀yin ẹgàn sẹ́yìn gbá ni hmm? ọlọ́ni fàlàyà ló mẹ́rin náà ilá nafsa kóun náà má bílẹ̀mù o má ba wí ara ẹni kóun náà bá wí torí pé ńgbà wọn ń wí láyé ọkọ̀ tí ikún ni tí yín ni eléyìí tẹ̀ ń ṣe yóò dáa ọlọ́run ló wọ kó kálukú náà wá gbọ́ eléyìí kó wá kọtí ọ̀gbọ́n yín kó má yíra padà kó ara ẹ̀ ṣe kó pa àbòsí tì kó pa ìpanilẹ́kúnjayé kó má pàtì pa gbogbo àwọn ọ̀nà ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí yìí kóhun fi ń rẹ́ àwọn èèyàn jẹ gbogbo ẹ̀ wọ́n ń kọ́ ọ́lẹ̀ fún kí á mọ̀ ọlọ́run tó jẹ́ pé wíwá tí ń wá yìí kò wá lọ́nà tó tọ́ yálà jíjẹ ni yálà ilé ni yálà mọ́tò ni ṣé gbogbo ẹ̀rọ la ṣàlàyé fúnra wa èyí ṣe tó yẹ pé ojoojúmọ́ ni wọ́n ń discover sókà gbogbo òlú kọ̀ọ̀kan gbogbo séètì kọ̀ọ̀kan wọ́n ń discover pé sókà wà ní báyìí sókà wà ní báyìí tó àbẹ̀rẹ̀ nǹkan lọ́nkọ́ mọ́sàbá tó orílẹ̀-èdè wa síbi tá a dé yìí torí pé ìlú tá a ní àwọn security oríṣiríṣi tó pọ̀ tó báyìí tó wá jẹ́ sí wípé ṣètọ́ọ̀nì ti lágbára débi wípé agbára ẹ̀rú tún máa bà wọn security àti lọ́bẹ̀ wípé ni à à máa níbi tọ́wọ́ wọn gùn dé subhanallah àwọn ọmọ ibi tọ́wọ́ àwọn oníṣòkà àwọn ọmọ ibi tọ́wọ́ wọn gùn dé débi pé ńgbà táwọn abá tún wá ní káwọn lọ lè mú wọn kọ́mọ̀ gẹ̀ẹ́sì pé àwọn àká tó tún ju àwọn lọ àwọn ni wọ́n tún pè lókè ta tún ló tún jù yín lọ tí ẹ bá ṣe wípé ṣètọ́n ó ti bá ó ti jẹ́ gbogbo ọ̀ dàrú iṣẹ́ agbófinró iṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ pàtàkì ni tó sì jẹ́ iṣẹ́ tó yẹ kí àwọn èèyàn máa sojú kòkòrò pọ̀ yẹ káwọn fẹ́ ṣe tó sì yẹ kí àwọn tí wọ́n ń jẹ́ àwọn aráàlú ká máa rí wọn gẹ́gẹ́ bí ẹni ìfọ̀kànbalẹ̀ ká sì máa fún wọn ní àpọ́nlé tọ́tọ́ àti tọ́yẹ àmọ́ níbi tí ṣètọ́ni ti tún ráàyè dé ó ti ráàyè lọ́lọ́ tiwọn náà bí ṣetán ti wá ráàyè dọ́dọ̀ wọn yìí ó ti wá jẹ́ kọ́pọ̀lọpọ̀ náà ó dẹni yẹpẹrẹ nínú wọn káwọn náà ó dẹni yẹ̀yẹ́ ẹ máa wo àwọn oríṣiríṣi àwọn nǹkan tẹ́ ẹ máa rí wọ́n máa gbé sórí Facebook wọ́n lu ọlọ́pàá àlùdojúbolẹ̀ wọ́n ya aṣọ mọ́ ọlọ́pàá lọ́rùn ẹ rí pé sẹ́ wọ́n ti yẹ̀yẹ́ nìyẹn bẹ́ẹ̀ sì ni sí àpọ́nlé ni tó jẹ́ sí pé ẹ káwá gan ká máa fún wọn ní respect tó pọ̀ ṣùgbọ́n pàtó ẹ pé ṣètọ́ọ̀nì ráàyè dọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọwọ́ ajé kó fẹ́ ba iṣẹ́ náà jẹ́ mọ́ wọn lọ́wọ́ abẹ́lẹ̀ bàtà lánàá àánú ẹ̀ ọlọ́mọ sábà wa tún wọn ṣe o àwa aráàlú náà kọ́ lọ́n kó tó àwa náà ṣe mi tá a bá kù sí torí ìdí eléyìí gbogbo àtọ́wọ́n náà wá mọ ọgbọ́n kan sí kejì bóyá agbára kan ló ní ni tí ń tàn jẹ ọlọ́ni ń ṣe àṣepamọ́ ni o ń ṣe àṣepamọ́ ni ẹ̀wẹ̀ wọ́n ń lu ẹrin èèyàn wọ́n ń lu ẹ̀jẹ̀ èèyàn wọ́n fi ń wá ọlà ọlà tẹ́ pé èyí tí ó bá ti ní jẹ́ tiẹ̀ ò ní jẹ́ tiẹ̀ òun lọ́run sọ fún wa òun lọ́run lòún ní gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá sì waa lọ́nà ẹ̀tọ́ òun rẹ́dí àti fún un náà kátó akọ ọmọ lọlẹ wá lọnà tí ọtọ bó o sì wá lọ́nà tí ọtọ náà tí ọba ti sunu kárara pò ní ọkàn ìyá wèrè ni àti rí dáadáa bẹ́ẹ̀ náà lẹ́nu wàtáwà gan dá yìí gbàtọ́ náà ò ti sunu kárara pé yóò ní ni ètò ọba ti kárara pé yóò ní kódà bí ọba lọnà náà yóò kúkú ní torí pé Ọlọ́run ti sọ pé òun ti tọ́jú ẹ̀ka rẹ̀ wá tóun bá sì fún wa kò sẹ́ni ẹ̀ka tí ó bí òun léèrè ní títí mi lọ́dọ̀ òun Ọlọ́run ò dínkù bèlè táwa fẹ́ àbí yọ̀ tán ni kò lè tán torí ìdílé kó kálukú wa náà ká ronú ká pìwàdà ká kíyèsára wa lórí pé kí ni àwọn nǹkan tí àwa náà tá a fi tọrọ àforíjì lórí àwọn àbí tí a bá kù sí táwa náà sì máa fi wá oore lọ́dọ̀ Ọlọ́run ọba àlekè ọlá látara pé a bá dáadáa nínú àwọn àkọọ́lẹ̀ iṣẹ́ wa abẹ́rẹ́ bàtà lánàá àánú ẹ̀ kọ́lọ́n kó tún gbogbo wa náà ṣe bìràmàtì ya arhamur rahimin wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahbihi wa sallim wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.